الله من الشيطان الرجيم وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المرابع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حقا ولتعلم أن وعد الله حقا ولكن أكثرهم لا يعلمون ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين ودخل المدينة على حين غفلة من أهلها ووجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مذل مبين قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى قال له موسى إنك لغوي مبين فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد وما تريد أن تكون من المصلحين إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba alhamdulillah ọlọ́run ọba tí ó tún ṣẹ́wà kò sáyé tó tún fún wa lálàáfíà ó lè ṣe ìmáàní kò sí wa lára jẹ́ kí á dìde ńlẹ̀ ní ojúmọ́ tòní láti wá ṣèjọsìn èyí jẹ́ ìjọsìn tó lẹ́rìí èyí tó jẹ́ ìjọsìn tọ́lọ́wọ́n bá ní ìdí mi kí a máa ṣe tókèdè ń ṣe àwa ní ìjọsìn bẹ̀rẹ̀ látorí ẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́ látorí àwọn ẹni tí ọlọ́wọ́n bá kọ́kọ́ dá sórí ilé ayé yìí kódà tó fi lórí ẹni tí à ń sọ̀tàn rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ inú kíkí nùsọ́rọ̀ tuntun ha ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ náà fún ànábìwá mọ́sá náà ọlọ́run ọdún sílẹ̀ ẹnu akínni sọlá àtàlẹ zikiri máa kírun láti máa fi ṣèjọsìn sí mi ọlọ́run ọba rẹ eléyà ń tọ́ka sí wípé irun kíkí lórí ilé ayé kò ṣẹ̀ṣẹ̀ dé lásìkò ànábì muhammadu sallallahu alayhi wa sallam ó ti fẹ́ gan-an tọ́lọ́wọ́n bá ti fi lọ́lẹ̀ fáwọn ẹ̀dá oúnjẹ ní ìjọsìn kan gbòógì tó ṣe ṣàkàwé rẹ̀ wípé ìlànà ìjọsìn rẹ̀ lóòótọ́ o ilé ìkọjá eré àdéré fà báwàdà o ilé ìkọjá ìdẹ́rùbà àwọn èèyàn o pínpín tẹ́lómi ń pè lẹ́sìn lọ́dọ̀ tí wọ́n tó fi ń dẹ́rùbà àwọn èèyàn ni ilé ìkọjá ìrégbè lásán o ìrun kéké ìlànà ìjọsìn ìtọ́lọ́wọ́n bá fi lọ́lẹ̀ fún gbogbo ẹ̀dá ni wọn làwọn wá sórí eré àdéré ṣe láàárọ̀ yìí téèyàn bá wá ṣe lé kí ni ẹ̀wá fẹ́ rò pé òun ṣe ẹ̀dùpẹ́ fọ́lọ́wọ́n bá tó kẹwa tó ṣàánà wa tó jẹ́ ká láǹfààní àti rí irú oríire léyìí ṣe. bìlí rímà ti rọ́bì lábì máa kàṣàbá díẹ̀ ni wọ́lá bí tùrọ́bì náà ní mùtàṣá kìrọ̀. ولا بالتراث إنني متشاكر bìnìcìmàtì rọ́bì pẹ̀lú àánú ọlọ́run pẹ̀lú òkè rẹ̀ làwa fi wà lójú ọ̀nà. bìnìcìmàtì rọ́bì. kẹ́ni tó mọ̀nà má ṣe fáàrí kó má rẹ̀ ni tí ó mọ̀nà gẹ́gẹ́ bí ọ̀jẹ̀. bìnìcìmàtì rọ́bì. èyí táwa náà fani àti rí ṣe yìí ìkẹ́ ọlọ́run ọba lórí ti wá bí kásàbà ti yẹ̀dì. kí n ṣe pé torí pé àwọn òbí wa jẹ́ mùsùlùmí la fi láǹfààní opportunity pa wà lójú ọ̀nà báyìí àkàìmáyé ọmọ mùsùlùmí àkàìmáyé ọmọ àfọ́ àmì pàápàá tó yá sí pé àwọn òtí ẹ̀sùn láǹfààní àti ìpínlẹ̀ ọ̀nbá wa ṣe láǹfààní. láàbí máa kásàbà tòyẹ̀dí. kì í ṣe mímọ̀ ṣe wa o pàápàá tábàwọ̀ báyìí ti dà lónìí ó ti rí bẹ́ẹ̀ lánàá tún wa ń burú pẹ̀lú ojoojúmọ́ tọ́lọ́wọ́n bá ti sọ fún wa bẹ́ẹ̀ nínú àlùkùránì pé àwọn kan gbé nǹkan kan dání wọ́n dẹ̀rin tí wọ́n gbé dání tó jẹ́ pàǹdà wọ́n dẹ̀rin ní ilé ọ̀ríjínà ọlọ́run bá ní wa qalatul yahudu wan nasara wa qalatul yahudu laysat an-nasara ala shay wa qalatul nasara laysat al-yahudu ala shay Allahu akbar ẹwọ̀rọ̀ وانا اجيو اماني لا تسل نصارى على كي على شيء انا انا صارى انك اخجاري انا وصلوا جوانا اقالت النصارى ليس يهود على شيء انا صارى انا اماني اجيو انا وصلوا جوانا اما مثل جلا فراقوا اماني لن يدخل الجنة الا من كان هودا او نصارى الله اكبر àwọn táwà ń dá àmúta ń bẹ̀lọ́ wọn lórí wọn táà ń ṣe wá sí pé kí wọ́n lè máa gbọ́ kí wọ́n lè yé padà. وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم والله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه أختلفون الله أكبر Ọlọ́run ni ọ̀rọ̀ táwọn Yẹ̀húdí àtàwọn ọ̀sọ́rọ̀ ń sọ yìí. Wà hún yà tí ló ń alìkìtà. Wọ́n dẹ̀ ń kàwé òfin ọ̀. Wọ́n mọ̀ pín táwọn ànábì tọ́lọ́ ọ̀rọ̀ wa sáyé wá ṣe ní Ìsìláàmù. Kadhalika qala alladhina la ya'lamuna mithla qawlihim. Kadhalika qala alladhina àwọn tí ò sí lójú ọ̀nà bíi ti wọn irun táwọn náà sọ ilé àwọn náà máa wí o. ọ̀pọ̀ ya ṣàkóso bẹ̀yìn náà hàn ìyàwó. kódà àwọn mi àti máa sọ fún pé táwọn ṣe yẹ ọ̀run mi là ọ̀run ló mẹ́ni tó fẹ́ là ẹ má dájọ́ fẹ́ nìkan ìjà ọlọ́run ò ṣe é gbé tẹ́lá ti ń gbọ́ ìjà ọlọ́run ò ṣe é gbé ọ̀rọ̀ ẹni tí ò mọ tó wá ṣe láyé yìí. torí pé sọ́lọ́run bá dájà á أبان صلى كذلك قال الذين لا يعلمون مثل قولهم ọlọ́ni orí ilé iná àwọn ilé iná máa wí. Wallahu yahkumu baynahum yawmal qiyamah. ṣùgbọ́n ọlọ́run bá dájọ́ láàrin àwọn ẹ̀dá ń jọ fihi yakhtalifun. níbi ń sáwọn pé

ọlọ́fin lálẹ́ kíyàmọ̀ wọ́n rí ń tàn pẹ̀lú òótọ́ àní wọ́n tẹ̀ tún máa ní láyìn jẹ́ dẹ́kọ́ lálẹ́ jẹ́nẹ̀tẹ̀ ilẹ̀ àmọ̀ǹkánà húdá àwọn nàfọ́ ẹwà yà ń jáde tílíkà àmàní jìhùn kọ̀rọ̀ tẹ́lẹ̀ àyà tílíkà àmàní jìhùn ọlọ́wọ́n ni wọ́n máa ní láyìn jẹ́ dẹ́kọ́ lálẹ́ jẹ́nà anẹ́nikẹ́ni ò ní wà jẹ́nà إلا من كان هودا قالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم تلك أمانيهم ọlọ́run ni wọ́n máa wí lẹ́nu wípé ẹnìkan ní wọ́jọba ọ̀run ìlànà kan náà bó dáa àfikọ́jẹ́ jù àwọnà fọ́ọ̀rọ̀. Àdékẹ̀kọ́ pàtẹ́wọ́ àpapọ̀jú délẹ̀. Àwọnà fọ́ọ̀rọ̀. Wọ́n ní tí ò bá ti fi lè gbà bẹ́ẹ̀ lánú pẹ̀lú wọ̀jọba ọ̀rọ̀. Jannata tilka amaniyuhum. Ẹgbẹ́ ti sọ́lọ́ wọn bá ń fún àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ ilé nínú Al-Qur'an. Tilka amaniyuhum. Ṣé àlìjọ́nà bàbá ńlá wọn ni àti títà ni? Tilka amaniyuhum. Níbo ni wọ́n ti pẹ́ ilé ìta sọ bẹ́ẹ̀ fún wọn? Tilka amaniyuhum. ọlọ́ni èrò tí ò wọlé ni wọ́n rẹ̀ ṣùgbọ́n fún ọ pé fún wa ní ẹ̀rí evidence wa èyí tó fẹ́ sọ fún wa wípé ẹni tí kìí bá ti ṣe jù bá ti ṣe kò ní wà lè jẹ́ ẹjá rẹ̀ rí rẹ̀. Qul hatu burhanakum in kuntum sadiqin. tó bá jẹ́ òótọ́ lẹ́yìn bá ń kọ́ ṣẹ́rí kó yẹ káwà dúpẹ́ àwọn tọ́lọ̀ ń bá ní kọ́. láti máa kásábà jẹ bí. ṣe pé bóyá in mi gbọ́dọ̀ má mọ̀nà kò sẹ́ni kan tó tó máa bọ́ rẹ̀ gbáyà bẹ́ẹ̀ tí ní gbọ́dọ̀ máa mọ́ ní. Yàbí máa ka bàbá tiẹ̀ ní. Kọ́lá ọjọ́ ọ̀nà tá a náà gan àìmọye wa náà ni o ti forí sango lọ́ngbà kan. Àwọn oríṣiríṣi àwọn ọ̀dẹ́ bídíà ògùn òlídì nǹkan kan. Láàbí máa ka tiẹ̀ ní. Nígbà tí òye kó wá, bí wọn náà ṣe ń náà ṣe ń náà ni tọ́lọ́mbà wá ní kí súnà yé èèyàn kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìsìláàmù. èmi rí mẹ́tì rọ́bí lábì máa ka sábàtì ẹ̀lì wà ládé ní ràbí nani mùtàjà kìrọ̀. à ń fẹ́lẹ́ ìdúpẹ́ fọ́lọ́ òun. lábì ní ràbí nani mùtàjà kìrọ̀. a fi yin ọlọ́run ni. alhamdulillah. kò síbi tí èèyàn wà tí ò ní máa rò pé bẹ́ẹ̀ ló dáa jù ṣùgbọ́n tó wà lójú ọ̀nà Ah, irú ẹni bẹ́ẹ̀ máa kó oríire o tí ò ní jàlè kí á máa kíyàn tó wá rí pé mo dẹ̀rù pé bí mo wà yìí ló a jù ní o àṣepé rọ́lá kan ni ìyẹn ni ọlọ́run máa ṣe wá ní ó ti kí àwa báyìí àǹdẹ́ ọlọ́run kó má ṣàbá wa máa gbogbo àwọn ẹni tó kù lórí ilẹ̀ ayé tó jẹ́ ọ̀nà òdodo yóò àwọn èèyàn kúkú ń gbà lójoojúmọ́ ojoojúmọ́ làwọn ojoojúmọ́ ọ̀nà àwòyàn rí fat sínú islam síríkà sọ gbọ́dọ̀ wọn kàn fat kò wọlé àwọn èèyàn wọ́n padà sínú ẹ̀sìn wọn tí ń ṣe ẹ̀sìn ìpìlẹ̀ ẹ̀hẹ́n ṣùgbọ́n tí wọ́n bá kúrò nínú islam tó lọ di nǹkan àmì kí ló ṣe yẹn ó kàn fat ṣe ẹ̀sìn rí báyìí ó fẹ́ ìrìn padà sínú kúfòrò ṣùgbọ́n yà wà nínú kúfòrò tẹ́lẹ̀ kò tètè sáájú lọ́lọ́mbà la ojú rẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́wọ́n ah, kíra wá ń ṣe ń bí ah, ọlọ́run tó dáyé àtọ̀run lèmi fẹ́ sí morukún náà ni wọ́n nira máa ṣe bí òun náà ni àwọn èèyàn ń padà sínú ẹ̀sìn wọn ìpìlẹ̀ jíṣẹ́ tùsílà àwọn àmì ọlọ́run kó má jẹ́ káwà ara padà sí àbúrú tá a ti máa kó onú ẹ̀ àwọn tí ò tí ì mọ́ náà kọlọ́n kó má ṣẹ̀bà wa dá wọn padà sójú ọ̀nà wọn ọlọ́jọ́ kan tọ́lọ́ wọn tọ́rọ alẹ́kùn ọlọ́ ọlọ́run fún anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam àmì ọlọ́run alẹ́kùn yọ ní ọ̀rẹ́ kó bá ṣe fún àwọn sàhábà a tún kíra wa kó jùmọ́ ní àárọ̀ tòní fún wa nípa ìtàn ìpèsè ayé anábì ọlọ́run kan nínú àwọn anábì ọlọ́run eléyìí tí ó láàfún láka lórí ilẹ̀ ayé tí a mọ̀ sí nabiyullahi Musa alayhi salatu wassalam ìkan gbòógì ni nínú àwọn anábì ọlọ́run bá ṣe sọ fún wa náà sẹ́yìn ẹni tó dẹ̀ já ká máa mọ̀ tán wa ni tọ́lọ̀ ń dẹ̀jẹ̀ ká mọ̀ nínú Al-Qur'ani yìí tóun fi máa ń mọ̀ ọmọ pàtàn àwọn ẹni eré tó ti lọ fún wa wọ́n tún parí nínú sọ́rọ̀tò yóò tó ó dèdè sọ́rí tuntun fún máa máa máa sọ àwọn ìtàn ẹni eré yìí fún wa ó lóun sọ̀tàn yìí fún wa kábà lè tara rẹ̀ náà tún kẹ́kọ̀ọ́ kíkó wá náà bá lè máa rántí báwọn ènìyàn ṣe lo ayé kò tó di pé wọ́n kúrò láyé tó fi di nítorúkọ wọn náà ṣẹ́kù lónìí torí pa àwọn náà sì parẹ́ tó wá rí ayé lò tó dẹ̀ tún rí palẹ̀ mọ́ ṣe fún ọ̀run ọlọ́run náà wọ́n títọ́ òfin sọ̀tàn ànájọ́ ọlọ́run fún wa rí o nípa rẹ̀ sọ́rọ́bì yóò tó. لقد كان في قصصهم عبرة لأولي الألباب. ọlọ́run ní níbi ìtàn ẹni àríwòye wa ń bẹ̀ o àríkọ́gbọ́n àríkẹ́kọ̀ọ́. lórí làlùbá. kì í ṣe gbogbo èèyàn ló máa ń gbọ́ ìtàn irú àwọn ẹni rí báyìí tó dẹ̀ máa ronú tẹ̀lé ní agbọ̀n gbọ́ agbọ̀n wọn náà ìtàn yẹn dùn gan kí ló wá kọ́ ń bẹ̀ kò rí nǹkan kan dì mú. làkọ́dé kẹ́ẹ̀nẹ̀ fi kọ̀sọ̀sì yìí mìíràn ìbírọ̀ tó léwu lílẹ̀ àlẹ́ bá. ọlọ́run ní fún àwọn onílà káyè ó lè àlùbáàbà àwọn tí wọ́n jẹ́ nílà káyè ábẹ̀lẹ̀ òkú ọlẹ̀ náà yìrọ̀ àwọn tó ní wọ́n pé máa káàdà hajji sáyìn òkun tààrà ọ̀rọ̀ nípa àwọn ẹni retẹ́ mi sọ náà nìkan ẹ̀dẹ́ èèyàn yìí máa káàdà hajji sáyìn òkun tààrà kìí kàn ń ṣe kankan mú ìwé àti báyọ̀rò tó dẹ̀ jókòó tó dẹ̀ kàn ń ronú kì í kàn ṣọ́rọ̀ àgbélẹ̀ ẹ̀rọ tẹ́nìkan hun. wàlá kí n tẹ́sí bí kọ́lẹ̀ bí bẹ́yìn àyàdé. ṣùgbọ́n tó wúlò fún òun náà ni kọ́lọ̀ ń wá fi jẹ́rìí tí ń bẹ̀rẹ̀ wà nábì fún táwọn tí wọ́n ti wá mú wá àti tànàbí náà tún mú wá. ọ̀tẹ̀ fún sí ìlàkúlẹ̀ ṣe yín. kẹ́ẹ̀ bá mọ̀ ọ̀ríjínà ni àwọn ànábì tẹ́gbìn bá ti rí ránṣẹ́ sáyé èmi ò ní ibi tí ò yẹ ránṣẹ́ kẹba wá fi mọ̀ pàánà bí ọlọ́run ni ọjọ́ máa sọ̀tàn. wọ́n lọ́wọ́ ń tẹ́sí bí kọ́lẹ̀ ní ìbẹ́ ìnà ìyàjẹ́ yìí yìí. ẹ ṣé ó máa sọ ìtàn àwọn tí wọ́n ti rí kọjá. wọ́n tẹ́gbẹ̀rún ọdún mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ mẹ́wàá sẹ́yìn. wàlákì tẹ̀sídì kọlẹ̀ rí bẹ̀yìn àyàdé yìí. kódà àwọn ìtàn tó já sí pé ìtàn tó já sí tẹ bá ń béèrè lọ́wọ́ àwọn bàbá bàbá yìí tí wọ́n ti darúgbó tán wà láyé àwọn náà kàn máa rántí rẹ̀ díẹ̀díẹ̀ ni tẹ bá ń béèrè lọ́wọ́ àwọn bàbá wa mí ìtàn ti darúgbó tán wà láyé lónìí lẹ́fẹ́ gbọ́ ìtàn aláké ìjẹta ẹ̀rẹ́fẹ́lò ní ìgan kò lè rántí nǹkan kan wọ́n ń pa ẹ̀ kẹ́nìkan wá tí lè nìkan nípa ànábí ọlọ́nkan tó ṣe ń bọ̀ kó ń wá dé kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàlàyé gbogbo ìtàn fún wa kó wá dárúkọ ya rẹ̀ kó dárúkọ bàbá rẹ̀ kó dárúkọ gbogbo tó ṣẹlẹ̀ ah! kó máa ní èmi kọ́ ni mò ń sọ ọlọ́run ló fi mọ̀ mí o. ìyẹn ló pátá àwọn àgbààgbà yẹn náà fi gbà yí pé ọmọ tẹ̀ ń ṣe Muhammad yìí báwọn àwọn ẹni àwọn ànábì ọlọ́run àná tí wọ́n lọ nta fi ń gbà pa ànábì ọlọ́run ni wọ́n nìkan máa sọ àwọn ọ̀rọ̀ tí kì í ń sọ nítorí náà sọ yìí náà ànábì ọlọ́run ni ìtàn báyìí tó sọ ń gbà báyìí kódà pàápàá ti gbàgbé rẹ̀ ń ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء Ọlọ́run tún bẹ́ẹ̀ ti yanjú gbogbo nǹkan fún wa وهدى ورحمة لقوم يؤمنون. Oúnjẹ tún ṣe Nígbà tá ń gbọ́ a máa tún tara rẹ̀ mọ́ Ọlọ́run sí A rẹ̀ tún máa jẹ́ ìkẹ́ fáwọn àlèwúmọ̀ yìí. Bẹ́ẹ̀ àwọn ọlọ́run bá kẹ́ yìí ìtàn ànábẹ́lọ́ làwádẹ́ ẹmú tàà yanjú rẹ̀ ń kàkàn ìgbèbí tàà ń fọ́ sí ẹwẹ́ báyìí ṣáwá ní ọlọ́run kẹwa tó ní ọlọ́run máa kẹwọ́ máa ṣàánú wá náà níbi tí ànábì Mùsá fi ṣoore alayhi salatu wassalam sórí yìí wá ó wá buwọ́ tó dẹ̀ rẹ̀ ó náà láti ṣe fún ẹni kejì tó ń làjà wọn pẹ̀lú ara wọn àníyàn rẹ̀ ni pé kóun dóòlà ẹni tó ń jẹ́ ọmọ àyá ìran ohun nínú àbáni Israel àwọn táwọn ṣẹ́kù nínú àwọn nìkan nínú àwọn mọ̀lẹ́bí àwọn ìran fìràún làwọn tó mọ̀ yìí tí wọ́n tó bẹ̀rẹ̀ sí lò lòkòlò tó ń wá ní ah, ah, ah, ẹmọ bó ṣe máa ká ní lára fílẹ̀ yúnnù ló ń bá kàn tádànù títí dànù tó ń sí dànù yìí fọ̀kọ́dọ̀ àlẹ́ fọ̀wọ̀kọ́gbẹ̀hù mọ́ta mọ́ta kan bá ń padà lọ́kàn tí rí ẹ̀dánù fọ̀kọ́dọ̀ àlẹ́ mọ́ṣe lè ṣe ìgbìlúwá dé kò dáa gbogbo ah, ṣe ń ṣe èèyàn lọ́wọ́ náà ṣẹ̀dẹ̀mọ̀ ní pé kíní yẹn àfọ̀díyà yẹn ti wà ń lẹ̀ ti pẹ́ àfọ̀díyà tribalism kí ẹ máa ní ẹ̀yà wa lélẹ̀ ẹlẹ́kí ń ṣẹ̀yà wa káfílẹ̀ iná akẹ́kọ̀ọ́ kò dáa ìwà tí ò dáa ni tí yorùbá àtàwùsá kan bá ń jà wájú ìtàndé ní ìsìn yorùbá ní gbogbo àtàwà ní ẹ̀rì tó gbà tẹ́lẹ̀ mi bá máa bọ́ síta wọn fẹ́ gbọ́ báwo lẹ́jọ́ ṣe jẹ́ o ẹ̀wọ́ mọ́lá lásán yìí àwọn á ti ju ẹni wa máa ṣáǹsì wa gbà gbà wọn ti dáwọ́ bò ìwà tí ò o kò dáa ẹsẹ̀ ìṣẹ̀kọ́kọ́ gbẹ́jọ́ ọ̀sùn ẹ̀gbọ́ ẹwà ńlá wọn tí wọ́n ti wá jẹ́ pé wàhálà kan ti wà ń lẹ̀ tẹ́lẹ̀ táwọn ìran wọn tí ẹgbẹ́ tí wọ́n bá ti wà láwùjọ wọ́n máa ń fìyà jẹ ìran míì ẹ̀rẹ̀ tí wá kíyèsí ẹ̀ nínú ṣe eléyìí náà kó ti bẹ̀rẹ̀ sí lùlùkulù kó gbájú fún ọmọ Yorùbá ẹ lè tiri ẹ̀dánù kẹwàá kí ló dé kí ló fẹ́ anábì Mùsá ò bẹ́wò jálẹ̀ wọ́n tó ń ṣẹlẹ̀ tó ń fúnra ara rẹ̀ àti àwọn Bani Israel dànábì Mùsá kéèsì lára arákùnrin yẹn pé a ah, a ah, a ah, a wo ṣe ń ṣe ẹ̀nà sáàrin nǹkan sí àwọn White America tí wọ́n ń fojú Black America hàn lẹ́mà irú eléyìí náà ni anabi musa alayhi salatu wa salam wa rí pé wọ́n náà fẹ́ ṣọmọ ọ̀rọ̀ arákùnrin yìí lè ṣe kó mẹ́ni yìí bá fi jáde láyé. Ọlá padà síbi díẹ̀ ni, ànábì Musa ní ṣé èṣù lélẹ̀ kì ṣe. Ẹ̀wọ́ dẹ̀rẹ́ òun máa ń jó láti bani lórúkọ jẹ́ ni, kọ́ba ní Musa pààyàn o, ṣùgbọ́n mi mọ̀ pé mi ò pààyàn. Ọ̀tá tó fojú hàn ni, tí dẹ̀ máa ń sọ nínú. Nítẹ̀síwájú. قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم Alábẹ̀ Mọ́sá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run sọ, ìtẹ̀ mìíràn bá fi ṣàṣìṣe gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ìyẹnu tó wà ń lẹ̀ yìí fún ọ̀rọ̀ Foríjì mi Ọlọ́run. Bọ́bọ̀ fara yàgò. Ọlọ́run foríjì lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ̀rí wá lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ sí òun Ọlọ́run bá foríjì. Toró ń bọ̀ pé ohun tó ṣẹlẹ̀ kì í ṣe màá máa ṣe. قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين أنا بمستوى أن يولون وباو ìkẹ́ tó ṣe fún mi agbára tó fún mi. Bímá ni a ń ta àlàyé ìyá. Tolúkọ́ tún ti wá foríjì mi ó tún ti kẹ́ mi báyìí ti ṣàánú ẹni bíbí. Wàá dúró láti máa jẹ́ olùrànlọ́wọ́ olùkúnlọ́wọ́ fún gbogbo ẹni tìwọ́ ọlọ́run.

Anábì Musa wá wà láàrin ìlú. Kọ́ ìfàn lẹ́ni tí ń yọjẹ̀ tí ń páyà. Àtàrà kọ́bù. Subhanallah. Ó wá dẹni tí ń bẹ̀rù tí ń jáyà láàrin ìlú. Ó wá ń sapá mọ́ káàkiri. Fáìlà lẹ́bí san fọ́rọ̀ húgìl àmì ẹsẹ̀ sí ìkò. Níta Anábì Musa ti rìn kiri pẹ̀lú ìrònú pé, "Ah, mo dẹ̀ lajà àwọn èèyàn méjì. Ìkọ́dẹ̀ mú ìdílọlẹ̀ ó dẹ̀ jáde láyé àfi kí n ṣọ́ra ṣe báyìí o àfi kí n ṣọ́ra ṣe o ọlọ́ṣàánú mi o ilẹ̀ anábì musa ń gbé káàkiri. àyíbá lẹ́bí san fọ́rọ̀ hùdìl ámsì. ọ̀rọ̀ tó pani lẹ́rìn tó tún lè bá níjẹ́ lójú ẹni ló bá tún ṣẹlẹ̀. fọ́ìdà lẹ́bí san fọ́rọ̀ arákùnrin tí anábì musa dóòlà rẹ̀ lánàá tó yẹ àwọn àtẹnìkejì tí a níyàn fi kú lárákùnrin yẹn bá tó rà níbi Musa lọ́ọ̀kan ló ń bọ̀ òun tó ti há àwọn èèyàn kan àwọn yẹn tó ti bẹ̀rẹ̀ sí kì í bẹ́ẹ̀ dán tó ti nà án. yẹ́sẹ̀sùn ìhòhò ló bá tún pè ànábì Musa pé gbà mí wá àfíìsì mi ọdún ti fẹ́ ṣe mílé ṣe ní ìtí òru jù ní pé lóòótọ́ àwọn ará mísọ́rọ̀ ń gbà náà àwọn èèyàn tí ẹ̀nà fìràún tí wọ́n ń pa àwọn èèyàn kiri tó bá fi lè rí ẹni kan báyìí tó ń jẹ́ nínú àwọn Bani Israel ìlúkulù ni wọ́n máa ń lù wọn ìṣekúṣe ni wọ́n ń ṣe wọn eléyìí lóun náà tún wá rà náà bí Musa Kẹ́sẹ̀ sí ìkún. Ló bá ní jọ wá rẹ́ sí òmìnira arákùnrin, ilé náà ti fẹ́ sí mílíọ̀nù. Wọ́n lálẹ́ fún Mọ́sá. Ọgbọ́n sáà náà bí ìwọ pàápàá ní kọjá yìí gan-an ni ẹ́ ìwọ náà mọ́ tó fẹ́ sí ni tó fi jáà náà tí wọ́n ń lù ẹ́ tí wọ́n ń lù ẹ́ ń gbogbo gbà kí n tún dé kí tún làjà wà ní kó ń tún kú wọ́n ti ní mọ́sá ní ọ ó ti di méjì o bó ṣe ń pa òyìn kiri rẹ o Ànábì Musa kọ́kọ́ fi yẹn ṣe bá wífún náà. Mọ́ àlàláwò Musa iná kálàkọ̀ tó tẹ̀lé ló máa ju ilé yẹn. Fọlámà àrọ́dà ayé bẹ́kúṣẹ́ bílẹ̀ ní ìhùwà ẹ̀dùn wò láhùn máa. Allahu akbar anábì Musa wá ní àṣà ní ìwò fún wọn tún lò pa báyìí anábì Musa wá ní kò ń já ọwọ́ ẹni kejì kó lára rẹ̀ ọ̀rẹ́ wa wọn náà fi lẹ̀ wọn náà fi lẹ̀ bá ṣe bọ́mọ ẹrú láti bọ́mọ ẹran láti bọ́mọ ènìyàn náà ìyá ló bẹ́rù ìyá ló bí èèyàn. jẹ́bi fi jẹ́bi lẹ́bi huwa ẹ̀dùnwó lẹ́hùn máa kọ̀ láyà Musa bánàbí Musa ṣe ní kóhun já ọwọ́ yẹn kó lára ẹ̀ báyìí kó fa ẹni tí rí mọ́ra kó tìyẹn sọ́hun pé má dùn mọ́ má ṣe Musa. arákùnrin ti rí Musa mọ̀ ló bá ní yá Musa Musa. àtúrí na Musa bá gbọ́ gbogbo egungun tó ń Gbogbo àánú tó wà lọ́kẹ́yàn tí a bẹ́ ṣe ìbànújáre sí ìsẹ̀ àánú yẹn. Yá Mùsá. Ẹwà Mùsá. A tún rí ìdùn àwọn jẹmojú lànà. Ṣé o fẹ́ pa mí ni? Kàmá kan dáńtà náà kan gbé la. Ṣé o fẹ́ pè mí náà bó pẹ̀ nìkan bí àǹtí Kàmá kan dáńtà náà kan gbé la. Wọ́n ní ṣe o fẹ́ pè mí náà lé ni? A tún rí ìdùn Kàmá kan dáńtà náà kan gbé la àbọ̀rọ̀ kó kìkẹ́ ọ̀tẹ́ kan káàkiri lónìí anábì musa ọ̀tá kílé náà ti gbọ́ àwọn dàkójò lánìí kama kọtàlì tànà fúnṣán bẹ̀rẹ̀ àwọn torí ẹ̀kọ́ sí ń sìn ẹ̀kẹ́ àwọn bàbá rẹ̀ yorùbá ní bá ṣe yọ́ só ọ̀nà là ń yọ́ gbọ́ táà bá pariwo só àti àgbo ọrùn hmm, ẹnìkan ti sọ ń bì ó wá ló páyọ̀ lọ́n tó máa jẹ́ ọ́ pè ṣùgbọ́n pàà ní gbọ́n yẹn àbí tí ò bá jẹun gidi rùn tí ò bá jẹ bẹ̀ta àgbégbó oúnjẹ bá ṣe já tó náà ni n tó ń jábọ̀ yẹn náà ṣe máa ń tí a bá dáhùn àbí tí wọ́n ti ń ta oúnjẹ tí ó àwọn oríṣiríṣi oúnjẹ ní kẹ́míkà tí ó ń gbé owó lọ ẹ bá dé ilẹ̀ ní òkèlè ó ẹ gbà tí kò sí sí àṣẹ níwà èéfín níwà ẹ máa tán wáyá kan jò ní àtúráfù awa mọ́tò wine up sí travel pàápàá ni àárín ìgboro ni àwa wine up àdẹ̀sán èsì ọwá sun okó ń bè kàn bá oko tí wọ́n sun ó wọlé wọ́n ní ah, àwọn bàbá wa rọrọ̀ sọ wọ́n ní èéfí pẹ̀lú pàtí wáìnà tààfẹ́ǹsì sórí èéfí tún náà fà náà ti kú ní dámú ìmì ní kọ́lé kọ́dé. Gbogbo wà yóò kí mú ọhù kó sàmà ọhù tó bá jẹ́ dáadáa kó kọ̀ntínú. Wà ní kọ́lá àtọ̀kọ́fà lánàá ṣe dùn lánàá. Tó bá ń wẹ̀ kó rò pé iṣẹ́ mi fún iṣẹ́ láì dà yìí kò sẹ́ni tó mọ̀ mọ́ ń yọ ṣe. Wà máa ha máa tẹ̀kún ní ìdámú ìmì ní kọ́lé kọ́dé. Gbogbo nǹkan tí yẹn bá hù níwà lẹ́jà. Mi ní kọ́lé kọ́dé. Wàá pàkó sí òdà. Allah kọjá wà burúkú. wà inú kọlá ha tó fún fàlà sí tó ìlànà wà inú kọlá ha tó fún fàlà sí tó ìlànà. tó bá já nìkan sapamọ́ sílẹ̀ kan tó wù ó ṣe lórí WhatsApp ó ṣe lórí Facebook àbí Instagram Twitter ló ti ṣe ni. ọ̀wọ́ akẹ́kọ̀ọ́ mọ̀ pé wọ́n ni. Dùkùfọ́ aláàánú ṣe ti wà láti. Ẹwà tí wọ́n máa ń sábà ṣe jìnà. Àwa jìnà sí tòsí ibi tó ń gbé. Àwa lọ bí kan ní mo sá fún kò sáṣe pamá. wọ́n ní kọ́lá ha. má ṣe lo oògùn má mà. sọ̀kọ́fà lánà ṣètò ìlànà. bí wọ́n ṣe rò pé wọ́n ní ẹni tí ń fi nǹkan pamọ́ kó máa mọ ẹni tó mọ̀ ọ́ wà. èmi á ṣe mi ìdẹ̀ ní jẹ́ kéèyàn mà àbí kó má ṣe rárá. kọ́dà kó pamọ́ kó má mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ìṣẹ̀lẹ̀ àṣẹlẹ̀ ẹjọ́ kan aṣọ àṣírí rẹ̀. wà ní kọ́lá ha tó kó àlànà sí dùn lánìí. káwọn èèyàn Mọ̀lá ya Musa. Arákùnrin yìí náà ti mọ ohun tó ṣẹlẹ̀. Àtúrí ìdò àwọn tẹ́bọ̀túlà ní kàmá fàtàlẹ́ta náà sàn bẹ̀lá. Ó wá ń sọ fún ànábì Musa pé jù fẹ́ ṣe bó ṣe ṣe tàná pé mi náà fẹ́ pa mí. Nítorí ìdò ìlà àwọn tẹ́kùnà jàbára bẹ̀lá. Ilé ìlú máa ń bani nínú jẹ́ jù. Nítorí ìdò. Wọ́n fẹ́ ba ànábì Musa lórúkọ jẹ́. Àlè ìṣọ́lá tí wọ́n sọ wọ́n ni mo máa ń tó ń ṣe. nítorí ìdò. a ti gẹ̀ẹ́sì ẹ̀. nítorí ìdò ilẹ̀ ẹ̀ ń tẹ́kùn náà ti sọ̀rọ̀ àrùn. ìwọ fẹ́ wá o fẹ́ wá joyè tó fẹ́ máa fi pamọ́ ní lórí ilẹ̀. à ń tẹ́kùn náà kó máa pamọ́ yẹn kó máa ṣe kí ni. oní mission oní mission. wà á máa tẹ̀lé commission yẹn. wà á máa tẹ̀lé inú à ń tẹ́kùn nàmí náà lè mọ̀ sílẹ̀ hí. a dẹ̀ mọ̀ pé kì í ṣe kó fẹ́ yẹn tó fẹ́ wá sọ̀rọ̀ ilẹ̀ yìí tó fẹ́ wá balẹ̀ jẹ́ ni kó fẹ́ wá ṣàtúnṣe láàrin wa kì í ṣe bó fẹ́ lájà ọ̀fẹ́ pa ẹ̀mí náà ni. wọ́já àrọ́jù lónìí. ló bá fi jà ẹ́ tó ń bá jà á lẹ̀ ló bá fi sànà mi mọ́ta torí tó ti wà lẹ́ni rẹ̀ tẹ́lẹ̀ àti tí wọ́n ti jọ ń sọ kiri àárín mi. torí ẹ̀ nígbà mìíràn tó bá lórúkọ kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló máa ń dá sí. torí pé wọ́n wà ẹ̀jẹ̀ wọn fẹ́ sọ̀rọ̀ sí ẹ̀ tí wọn náà wá débi kan sára tí ń ṣẹlẹ̀ tí wọn náà wá dá sí abá fọ̀rọ̀ tí wọ́n sọ ẹ̀ wọ́n bá gbajúmọ̀ wọ̀. wọ́n máa wò pa ah, kí ló wá dé ẹtì ní mi sínú tẹ́lẹ̀ ni ní nǹkan sọ ń pa mi tẹ́lẹ̀ ni ìwọ́n wá fi máa sọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ ọ̀rọ̀ bí èèyàn ogójì apọ̀dà ìwọ́dẹ̀ jẹ́ wa nìkan tí wọ́n tó mọ́ tó ń sọ ọ̀rẹ́ wúlò ń bẹ̀ ẹ̀nà wọ́n mọ̀ mi ما جادلت جاهلا قط إلا غلبني وما جادلت عالما قط إلا غلبته ẹ̀bá mọ̀ ṣáfihàn ní aláìmọ̀kan ò ṣe bá fa nǹkan a ní gbogbo bàtà bá ń bẹ́yìn tó jẹ́ aláìmọ̀kan fa ọ̀rọ̀ ẹ̀sìn táwọn ní káwọn júwe nǹkan fún káwọn ṣàlàyé lẹ́yìn fún ó máa ń padà ń borí àwọn ni àwọn máa ń fílẹ̀ tẹ́lẹ̀ bẹ́ bá ṣe ń gbábí láti máa jàgbábí bẹ́bá ṣe ń sàrà ilé àti máa sọ ilé yìí bẹ́bá ṣe ń yúra máa bí yọ ọ̀rọ̀ yìí ò ní bára wọn dọ́gba àwọn bá rọra yọ̀ǹda rẹ̀ àwọn aláìmọ̀kan bí ti àwọn sọ pé ẹ̀hẹ́n ó ti wí ní sáfihàn àwọn dẹ̀mọ̀ pé lè àwọn àfàsùkò èèyàn ṣòfò ní bí a bá ṣe wá ń kàn sí láti máa bá àfà sí a máa dáná sí a máa sọ̀sọ̀kúsọ a

kílẹ̀ rí tó fi ń fa ìlẹ̀kẹ̀ àná àwọn bàbá bàbá ti pín sọ́wọ́n náà máa ń fa ìyàn ń ṣẹ̀rí ayàlù Qur'an ẹ̀hùn tẹ̀ máyà kankan lórí ẹ̀nà kásòótọ́ máyà hadith ń kọ́ bọ̀lá náà fi ti ní ká máa fa ìlẹ̀kẹ̀ tí ń fa yìí sallallahu alaihi wasallam àni kìí ṣe pé òun ṣe pé hadith kan wà lórí ẹ̀ tó ń mọ̀ náà ṣùgbọ́n tó ń tàn fi ń fa náà kọjá pé wọ́n rí pé àwọn bàbá tí wọ́n ti lọ́nà máa ń fa wọ́n dẹ̀ tún sá ní mọ́kà ẹ̀rí lílé yẹn ẹ̀rí tí ò lẹ́sẹ̀ lẹ̀ ní. ìrá àtọ́kọ́ sẹ́fì hùn kò lẹ́rí ìta rẹ̀ ń bèèrè lọ́wọ́ rẹ̀ lẹ́rí ẹwà bẹ̀rẹ̀ sí tẹ̀lẹ̀ fún pé anábì sallallahu alaihi wasallam ohun tó sọ ní wípé ká máa fi ọmọ ní káwa ṣe àkárù wa kò ní káyọ̀ lẹ́kẹ̀ẹ́sí tọ́npẹ̀ tẹ́sùbà ọmọ ní káwa lànàbì ní káwa fi ṣe àkárù sallallahu alaihi wasallam ṣáwọ̀ wá fẹ́ káwọn ọmọ níka wa wọn ìka ẹ̀sẹ̀ àtọwọ́ gbogbo ẹ̀ kí wọ́n jẹ́rìí pé wá pa kí wọ́n ṣe jọ́sìn ni kí la wá ń wá òun kà fún ẹni bá ti sọ pé òun fẹ́ ṣe kó pé bí one ni wàhálà lè yẹn náà fi tún kọ́ra rẹ̀ sí ẹ̀rí ìmìtú ka máa ka pé mo ti ka ọgọ́rùn o mo tún fẹ́ ka kó pé one hundred and one one hundred and two rárá yìí tó pọ̀ jù ló ń kà sáà tá à ń kó ń kà sí ńgbà tá à ń ṣe ọ̀nà ọgọ́rùn-ún kan ẹni tó bá lẹ́rìí pàná bí ṣe àṣàrò kan ó wá ń kó nǹkan sí wa lé ní ọgọ́rùn kan hundred kó mẹ́rin yẹn jáde fún wa. àlá àlejò àní àlejò àṣàrò bí la ilaha illallah bí astaghfirullah ká ṣe kó dẹ̀ máa lọ bí one thousand ló ń kàbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àgbọ̀dọ̀ máa ta má kákan máa ṣe lọ ni. ìkawà ìdẹ̀ rèé tó ka ọgọ́rùn-ún tí kì bá ṣe pé nǹkan ṣiṣẹ́ rẹ̀ sí là á káyè yàn. kódà àwọn afẹ́sùn tí wọ́n ní ẹni tó bá lóun fẹ́ ṣóǹkà ń wá ní bùkátà tó kóun làgbàdo àbókòtà wọ́n ní irú èèyàn bí ajẹ́ sẹ́ni tí là á káyè rẹ̀ ti ní problem tí ẹ tó kò lè fi kàkà 33 á dàrú mọ́ lójú kì í ṣe bóre rẹ̀ di yí ẹ̀sìn ṣíṣọ̀ràn ìlérí orí ṣùgbọ́n làákà ìyẹn ó ti rẹ̀ gan ó ti rẹ̀ kódà kò lè dá owó kà yanjú ṣùgbọ́n ṣì ń sin lọ́hùn ó ṣì ń já sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ti ní pẹ́kọ́ kàǹkan báyìí láti àrùmọ̀ lójú wọ́n ní kéle èémú bí àgbàdo àbí òkúta sínú abọ́ tó bá ti ń ṣe subhanallah ó máa mú kanlẹ̀ ó fẹ́ ṣe 33 lẹ́yìn irun tó bá ti ṣe subhana la tàtírí tó mọ́kùtà ẹlẹ̀ kótókótó náà bọ́ padà ó ti ṣe alhamdulillah kótó máa mọ́kùtà ẹlẹ̀ síbẹ̀ wà ní làákàyè táwọn tó gbèjì wá rí ni tó ní kálukú wá dún nílẹ̀ kẹ̀kẹ́ àkìrì kí wọn bá ṣàlàyé lè fẹni tó nímọ̀ á sì ti yé á fi kì ẹ wá sí ẹ wá tọ́ sọ́nà tí wọ́n fún ní tíra ẹni kò máa lọ ka tíra àwọn afẹ́fẹ́ ìkànnì náà sọ́ra Sheikh Bakr Abi Zayd àwọn náà kọ́ tíra nípa ọ̀rọ̀ gbogbo rà ilé ìyìn ajúwe fún wọn anábì Musa aléìsọ́látò ọ̀rọ̀ gbogbo bọ́ náà jẹ́ ọ̀rọ̀ gbogbo yóò tẹ̀lẹ̀ rálà yìí ṣe fárákùnrin yìí ń tó ti wà nínú ọkàn rẹ̀ tẹ́lẹ̀ nítorí ìdò ilá àtàkùnà jàmbá ọ̀nfìlà rúdíwà máa torí ìdò àtàkùnà mìíràn ogun tí wọ́n gbìn sí wọn lẹ́nu nípa anábì Mùsá tẹ́lẹ̀ àti àbálẹ Israel òòlù náà sọ síta kílẹ̀ tẹ̀lé. ọjà àròjùlù mi àkọ́kọ́ ìmọ̀dínà ti yàtọ̀. àyà mi tó wà nínú tọ́lọ́tò yà ó jọ ilé ìṣègùn ọjà sí nínú tẹ̀rẹ̀kì eré ni wọ́n jẹ́ àrọ́jùlọ́. Mìnà àkọsọ̀ alìmọ̀dé náà sí àṣàá. Sínú yàtí ni ẹni wọ́n jẹ́ mìnà àkọsọ̀ alìmọ̀dé náà. Àbí? Rọ́jùlọ́ yẹ̀sàá. Allah akbar. Ṣèwé lè sọ pé wọ́n jẹ́ rọ́jùlọ́ mìnà àkọsọ̀ alìmọ̀dé náà sí àṣàá. Wọ́n lára kùnrin kan wá láti lọ ká máa pẹ́ jù lórí eléyìn àlàyé kan tó yẹ ká fi ṣe nìyẹn náà eléyìí ni ọlọ́run bá ní arákùnrin kan ló ń bá ń sáré bọ̀ láti ẹ̀yìn ìlú lọ́hùn láti inú ìlú ló bá ń sáré bọ̀ eré gidi gan ló ń sáré bọ̀ wá bá níbi mọ́ta alẹ́ sọ́lá tó sọ́lá ó ní information fún ó ní jíìsì fún kí ló wá sọ. ọ̀làyà musa. musa musa musa. إن الملأ يأتمرون بك ليقتلوك فارسلني لك من الناصحين. Ah bàbá wa ní kò ní burúburú kó má kẹ́ nìkan mọ́ ni. Mọ́lá ya Musa. Ó ní Musa, ìṣe mélòó? Ìṣe mélòó? Ìṣe mélòó? Ẹ̀wọ̀n tí yẹn bá fẹ́ sọ̀rọ̀ fún yàn tó kí yẹn ti ti gbọ́. A ní méjì, kí ló fi ń ṣe? Mo máa fi ń gbọ́ràn. Iná ìlú arákùnrin ní rẹ̀ Musa alìsọ́lọ́sọ̀sára iná lèmọ́lá à. ya tẹ́lẹ̀mù náà bí ká. àwọn kílẹ̀ sí pé àwọn ìsọ́ ń bí ọba àwọn tí wọ́n wà láàbí pẹ̀lú wọ́n tún máa ń pè wọ́n bá kan àwọn bí jòyè àwọn tó ń wà láàbí tọ́jọ́ ń dá márùn-ún pẹ̀lú ọba tọ́jọ́ ń darí ìlú ó ní ah, àwọn ará àti yẹn. yàtẹ̀mìrú nàdíkà. wọ́n máa ti wọ́n ti ń jíròrò lórí ọ̀rọ̀ ẹ̀. yàtẹ̀mìrú nàdíkà. wọ́n ti ń pílánì lórí ẹ̀. lìyàkùtù lùkà. wọ́n ti forí forí lórí tí wọ́n fẹ́ ṣe fún ẹ̀. lìyàkùtù lùkà. wọ́n ti náà fẹ́ pa ẹ́. Lẹ́bọ́dọ́lóga. Wọ́n máa di àwọn èèyàn sani tí wọ́n bẹ̀rẹ̀ sí wá ẹ̀. Fàkọ́rú jẹ ìní lágàmí nànà fìhí. Ọ̀rọ̀ ti parí tó kàn ní ìsìn nìyẹn o. Òkìkí ẹ ti ó ti rinlẹ̀ láàárín ìlú o. Fìràánù ti sá yẹn o. Ṣé dẹ́tù ara nǹkan ni wọ́n gbé? Ó ti tọ́ ọ̀bọ̀ o. Torí ní tó ká wọn lọ́wọ́ kò ti pẹ́tipẹ́ ni pé ọmọ Fìràánù yẹn ọmọ Fìràánù yẹn dọ́rọ̀ ni wọ́n ti sọ ẹ̀. Ibẹ̀ ló dàgbà sí, ibẹ̀ ló ti jẹ ló ti mú ṣùgbọ́n ní ìsìn fìràwọn náà ti mọ̀ pé ó yíwọ́ àwọn tí ọmọ tọ́ ó ti wá sáyẹn líyẹkùtù lóòkà wọ́n ti wá fẹnu kò pé kí wọ́n lọ pa ẹ́. bàfẹ́rù jẹ́ ní ìlàkàmínà náà sì hí ọ̀nà tí màá sọ fún ẹ ní màmá tí mi ní fún ẹ tó bá dẹ̀ gbọ́ ìwọ ló mọ̀. bọ́ọ̀kù jáde nínú mi. Ìní lákàtí náà ti ṣe. Ọ̀lẹ̀ gbẹ́bìnrin máa wò. Jáde kú ọ̀nà yìí. tó ṣẹlẹ̀ sáà nàbí náà sallallahu alaihi wasallam. Ọlọ́run ní àdúgbò kú ònú Mọ́kà, ìlú ìyá rẹ̀, ìlú bàbá rẹ̀, fi fáwọn ẹ̀rọ ẹni <laughs> tí wọ́n tọ́lá fi

kó bá lè rí olóòtú fẹ́ ṣe ṣe ókò jáde ní olú yìí. ní látàmì nànà sí i. ẹni ẹ̀dẹ̀ ń sọ fún pé ìṣèlú wa sọ fún ẹ yìí o èmi wá ṣe kìkì ní iṣẹ́ mọ́ pé ń ta sọ́dẹ̀ kan pa níbi ìyàn ń yọ sọ òun náà là ń yọ gbọ́. wọ́n rán mi o èmi kàn wá sáré wọ́n ń jẹ ni o ìmú bẹ́ẹ̀ o. Àwọn táwọn ṣe pàdé ò mọ̀ pé ọ̀rọ̀ ti kàn, ọ̀rọ̀ ti dọ́dà níbi Musa. Àwọn ṣe ń rò pé tọ̀ ìtàgbìsè, ìtò kan sí náà ni pé ó yá. Ẹja mọ́ ọmọ ẹkùnrin lẹ̀, nítọ́mọ̀ yìí ń fẹ́ máa dánwò yóò kò bá nǹkan kan mú. فخرج منها خائفا يترقب Ànábì Musa wá ó gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbà torí ń tó wá sọ̀rọ̀ fún yìí ọlọ́wọ́n bá lò yẹn ni ọlọ́wọ́n bá lò ní lóun náà wá rí kókò tí ó dúró wọ̀ máa Fàkọ́rọ̀ ìjẹ́mi ni ha. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà yóò sábà tẹsẹ̀ máa rìn. Kọ́ ìfà ìyàtàrà tọ́bù. Ó jáde kọ́ ìfà ní jáde dìbẹ̀rù dìbẹ̀rù pé ẹ̀mọ́ kí èèyàn máa kó máa rìn kó máa bójú ẹ̀yìn. Kó tún rìn kó tún wọ̀ kó wọ̀ sí. Kí nǹkan kan tún jábọ́.

ẹ̀rí pé tí a bá gbọ́ sí bóyá ikú àbọ́kẹrẹ ló sáré dánú lórí tó sáré wọlé èyàn sáré mú sí àwọn olùkọ́ abẹ́ ilé ìjábọ̀ ìbẹ̀rù pé àbí wọ́n ń bọ̀ ni. ìbá ìyá dára pọ̀. lànà bí musa fi sákò nù lù. dára pọ̀ bù ó wá bẹ̀rẹ̀ sí wá ṣe kúbẹ́kúbẹ́ káàkiri ń fara pamọ́ àti rọ́bì náà sí ní ìgbìnà lọ́pọ̀ mi rọ́ lèmi. wọ́n ní ọlọ́run bá wò. nàìjí ní. ọ̀rọ̀ mi báyìí ní sí ìwọ nìkan ló lè bá mi wá yanjú pé o rọ́bì náà jì ní ọlọ́njọ́ wá là ní o. ìgbìnà lọ́pọ̀ mi rọ́ lèmi. ìlàmí lọ́wọ́ àwọn alábòsí yìí o ẹ̀gbọ́n tó pè wọ́n mí mi àwọn alábòsí ṣẹ̀dẹ̀rí àdúrà tọ́lọ máa ń yára gbájú wọ́n ní kéèyàn fi ọlọ́run lórí ẹni tó ṣàbòsí fún ni Allahu tó bá jẹ́ pé wọ́n wà sí sí ẹ̀ lóòótọ́ tọwọ́ rẹ má tẹ̀mí rẹ má ọlọ́run padà fi ẹ borí Anábì Musa ni ọlọ́run là mí lọ́dọ̀ àwọn alábòsí. Àbòsí ni wọ́n ń ṣe fún mi ọ̀hún, àbòsí ni ọ̀hún. Èmi nìkan dẹ̀kọ́ ni wọ́n ṣe fún. Gbogbo bàní Ìsìláì ni wọ́n ṣe kí ni ìfún lápapọ̀. Ìrànjìnà wa náà fẹ́ gbóòórùn ẹ̀. Ṣùgbọ́n ọlọ́run náà jì ní làmí nínú ìtẹ̀mí ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل. نبي موسى توجه تلقاء مدين. نبي موسى وابا مدين الله. وسوى لنا تون الله ó wá ń bẹ ọlọ́run. àṣàrọ̀ bí. ó ní mo ṣáà nígbàgbọ́ wípé tí mo kó sí. àṣàrọ̀ bí. ọlọ́run kì í fa ẹni tí ẹ lẹ mímọ́. àṣàrọ̀ bí. mo ṣe ń ro lọ́kàn mo tẹ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ délẹ̀ yìí pé. àyìnyàn díẹ̀ ní ìsàwà àgbàdì. mo mọ̀ kọ́lọ̀ wọn bá ń bọ̀ wá fi mí mọ ojú ọ̀nà tó dúró déédéé bó ṣe yẹ kí n rìn bó ṣe yẹ kí n tọ́ ó dọwọ́ ọwọ́ ọlọ́run ọ̀rọ̀ mi dọwọ́ ẹ̀wọ́ ọlọ́run iná anábì musa tó fi kọ̀ǹkúlì dájú ààrẹ tó fi ń bá ní àjò lọ tó fi gba màdíyànù lọ. ìgbà tí anábì musa wá wà lórí ìrìn àjò yìí. ọ̀làmà wàrọ́dà máa amadiyana wájádà àléyìí ummata minan nas. anábì musa dé ibi omi odò omi tí wọ́n ń pa àwọn aráàlú mọ́díyànù omi táwọn ń lò ló bá bá àwọn èèyàn bẹ̀ wọ́jọ́dá àlẹ́ ọmọdánilánà ó bá wọ́n kí òtáwọn omi oníkàlùkù wọn nídi omi omi wo ni wọ́n ní bùkátà sí yẹ̀sùkúùn omi tí wọ́n fẹ́ fi wẹ̀ fáwọn ẹran wọn tó fẹ́ fún wọn mú tó fẹ́ tún fi oníkàlùkù wọn pọn omi fáwọn ẹran wọn tí wọ́n ń ووجد من دونهم امرأتين تذودان Ànábì Mùsá wá rí àwọn obìnrin méjì kan, orí wọn láàárín àmì ìrù rẹpẹtẹ yìí. Imra'atayni tadudan. Àwọn ọmọbìnrin méjì yìí, àwọn wá ń pàdé lẹ́yìn, wọ́n fẹ́ mìs láàárín àwọn èèyàn. Àwọn náà dẹ̀ ń fẹ́ omi fáwọn kan sí wọn. Àwọn aṣíṣẹ́yàn takété. Kọ́lá máa fàbọ̀bọ̀kú máa. Àwọn náà dẹ̀ káwọn kan sí ti wọn náà wá, ṣùgbọ́n àwá rómi fún wọn. Èrò ti pọ̀ jù kí ó pọ̀. Ànábì wọn táwa súnmọ́ àwọn obìnrin méjèèjì yìí. Kọ́lá máa fàbọ̀bọ̀kú máa. Torí kó jálà nú ojú ẹ̀ kì í gbà. Kì í lè rí kó má fẹ́ sọ. Afẹ́ṣáà sì sì ní ṣáá tó bá súnmọ́ àwọn arábìnrin méjèèjì yìí pé. máa kọ́tò kúkú máa. máa kọ́tò kúkú ṣẹlẹ̀ sẹ́ méjèèjì o kí jẹ́ can I assist you. kọ́ńlá tá. can àwọn méjèèjì bá ń dá anábì musa lóhùn wípé. lánà fúnfún ìhàtà yóò alágbára ló ń jẹun ta ni. lánàá sí i. kì í ṣe pa náà wá wòran bí àwọn nǹkan tó máa táwọn náà kó wà rí. lánàá sí i. ṣùgbọ́n pẹ̀lú bí kì í ṣe rí a máa dúró dìgbà tí ilẹ̀ bá dá a lámà gbẹ̀yìn sí i. àtà yóò ṣe ní rẹ̀ wá. ó ní àwọn ò lè nǹkan sí àwọn ní omi bíi àfìgbà tí gbogbo àwọn èèyàn tí wọ́n wà ń bí kò sí báyìí fẹ́ ṣe ra wa. àbúrò ṣe ìhàn kẹbí. ààrẹ lè kó sàárín àwọn èèyàn yìí ká bẹ̀rẹ̀ sí alẹ́ tí wọ́n gbọ̀n kan. àbúrò ṣe ìhàn kẹbí. Ìwọ́n tó kàn ń dùn wa tó kàn ń bà wá nílé ọ̀kọjá pé bàbá wa ti dàgbà wọ́n dẹ̀ wá ní àti máa retí wa. Àmúhùnà ṣe ìhàn kẹbí. Tí kì bá ń ṣe yẹn ni kò lè rẹ sùúrù wa, àyẹ̀yẹ́ ń dúró.

kọ̀dẹ̀ ṣe nǹkan kan àbí kìí ṣe ń tìtorí tọ́lọ́run ìtọ́pọ̀lọpọ̀ ọkùnrin mi kan tí a ń jẹ àbí tó ń sọ́fà láti dààmú láti rí jẹ rí mu ní rọrùn ló ń bá ń dágbọ́n ló ń fún lówó ló ń rọ oúnjẹ fún a rárá o àbọ̀gálẹ̀ ló ń kan tílẹ́bù rẹ̀ ló púpọ̀ tẹ́ kówó tó ń bà pàápàá tó bá ń wọ mọ́tò lójoojúmọ́ lọ lé títì máa ṣe fún juwọ́lẹ̀ pé ẹgbẹ́ mi gúsọ̀ ókè mọ́sàn tí ọba máa fi rí léyìn ẹkùn sálárì rẹ̀ kò tó wọ mọ́tò àmìlì kó wá jẹun òkè àrẹ́gbàsókè mọ́sàn ilé wa ní sálárì wọ́n ní 40,000 ni kó wá máa ná ilé yìí kó máa fi wọ mọ́tò lójoojúmọ́ ẹ̀mọ́ ètò máa ná lóṣù lẹ́fi máa sábà rí ókè mọ́sàn láti àná mọ́ṣọ́lá máa fọ́ ọmọ jùlọ́lẹ̀ ọ̀gá kan wá wọ́ ṣùṣùṣù lẹ́nu ṣẹ́fà mbọ̀ ni wọ́n ti ń wá nínú àtòkẹ́rẹ́ gbẹ́nìta lẹ́bù kí ni ẹ́ ẹlọ́lọ́ ń gbà sẹ́wọ̀n pé tó bá pọ̀gá tó páyọ̀ ọlọ́run ni òun gẹ́gẹ́ bí ps permanent secretary táàtà òun gẹ́gẹ́ bí director ó wá pè mọ́ra ó wá ní lágbára ọlọ́run lóṣooṣù náà máa fún ẹ ní thirty thirty thousand naira fún sáárì ẹni kó tẹ̀ ń lè máa tó nǹkan ṣe ìwọ náà ṣí dúró ní ọgbẹ́jọ́ kó máa thousand naira nínú ẹ̀kọ́ ọmọ bó ṣe fẹ́ ṣe o ṣẹ́rí pé tó bá ṣe báyìí ó máa dá o ó máa fàyà ọlọ́run o kó wá síbẹ̀ kó dẹ̀ gbẹ́mi kúrò ń bẹ̀ ṣùgbọ́n tó bá ti ń di kó títí ń gba fóònù nọ́mbà ó tún ti ní ìkójọ kó máa yọ ní ní ọ́fíìsì o wàhálà bẹ̀rẹ̀ closing hour ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá mi lẹ́nu iṣẹ́ lẹ́pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n bá ṣe ṣìnà náà ṣe wọ́n ṣe kúṣe èmi ọmọ bíi táwọn ilé ìfẹ́ fi gbọ̀lá lọ́fẹ̀ẹ́ yá mọ́ àmọ́ bá ṣe fẹ́ ṣọ̀rọ̀ ara wọn tó bá níṣòro àmì ẹnu tó fẹ́ fi jẹ́ ọlọ́run kókó la àwọn àbá àwọn ọmọ àwọn nínú ìṣòro pẹ̀lú táwọn kojú àwọn ọmọ mi rí rí Ànábì Mùsá ò ṣe ilé ilé ìtorí yẹn. Ọ̀làtàlá nàìjí àtà yóò wa abúna jẹ́ ìhùn kẹbìrún fàṣàkọ́ lahùmá. Ànábì Mùsá sí wọn lílá. Gbogbo tẹ bá ṣe fún ìyàn lórí ẹgbójúkó ń bẹ̀. Má fọ́bìnrin lówó ń torí kó lè fọwọ́ tẹ lára ẹlòmí kì í tẹ̀ ń ṣàánú ọkùnrin obìnrin ní gbogbo ti jẹ́ ìrawọ́ tí ọmú kọ́rọ̀kùnrin ọkùnrin lọ́wọ́ abọ́bìnrin kò sí tí ó lè ra abọ́bìnrin kò sí tí ó lè ṣe fún ṣẹ́ tó lè tọ́lọ́hun ni ẹlẹ́bí àti màá ṣe fáàrí mi ò láwọn ọ̀rẹ́ ọkùnrin ni obìnrin mi náà ní mi ò láwọn ọ̀rẹ́ obìnrin ni ah, obìnrin olóhùn láwọn ọ̀rẹ́ obìnrin àbọ̀rẹ́ ọkùnrin ó rà nù ọkùnrin mí náà wá sọ pé àwọn ọkùnrin yẹn kò ń ṣọwọ́ mi kọ́ ma báràn lọ́wọ́ wà àwọn obìnrin náà ma báràn lọ́wọ́ wà nìbìnà ní ẹgbẹ́ ọlọ́pọ̀ ti ẹ̀dá mi tí mo lórí obìnrin à ìjà lóní Anábì salatu wassalam. Fàtàkọ́ làhùmá. Tẹ́lẹ̀ náà jẹ́wà àti fèmì àti tàbáràn yọ lọ́wọ́. ṣe ń ṣe pa fẹ́ gbàrìtàn. wọ́n jókòó sí rẹ̀ oore tẹ́ bá ṣe ìyẹn lẹ́fi máa gbalada gbogbo ẹni tó bá wá ní ìṣòro tó rẹ̀ nìkan àtúntì ẹ̀ sọ́ra rẹ̀ pa ilé ìdílọ́wọ́ ti ṣàánú mi àyẹ̀mọ́ irú ilé ìrọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ti <laughs> ló bá takú ó náà wá bẹ̀rẹ̀ sí ṣàwọn ájú ògbóná kan ó wá bẹ̀rẹ̀ sí pákéjì ààrẹ gbà èmi ti forí wọlé sílé iná wá jẹ ó tóyà fọ́sọ́kọ́ làhùnmá alábì musa ṣe ń torí sọ lọ́dẹ̀ gbójú. mọ̀mọ́tàwálá nílọ́pìn lífọ̀kọ̀ lọ́rọ̀ sí ní límàá. إلي من خير فقير أنا المساني تولون ìtẹ̀ mi lè ṣe lè mi ṣe yìí o. ó máa dá wá ńlá ìlà bẹ̀lẹ̀. bó ṣe ṣẹlẹ̀ sànẹ́bí musa bá lọ sábẹ́ bòjì kan. fakọ̀ lọ́rọ̀ bí mi. kódà kò béèrè pé bolile yín. kò béèrè pé orúkọ mi ni kò máa ẹ̀jẹ̀ máa ṣe introduction. èmi ni <laughs> ẹ̀sùn máa tún sábà ṣẹlẹ̀ ó wà fún ìsìn ó fi mọ́tò gbé inú òjò ẹnlọ́bá ilé fi àtúnṣe láàárín ẹni tí sí ànúmọ́ṣáàdó dẹ̀ ti gbà fún nọ́mbà ẹ̀ ó dẹ̀ ti ṣojú sára ẹ̀ ó ti gba WhatsApp nọ́mbà lálẹ́ ọjọ́ ẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ṣáàjì àwọn ará ilé òní gbádùn mọ́ wa ti ẹ̀ ní ọwọ́ ti kan wá ti gbẹ̀jẹ̀ síra wọn lọ́rùn anábì Musa òṣèrú yẹn. tàwọn aláàbí torí àlọ́ fásitì bí dásí ó kéré nínú ọkùnrin táwọn ìyàwó rẹ̀ mọ pásíwọ́dù ẹ̀ kò tó fi ilẹ̀ tí kò ní ẹ bá ń rìn bó wà ní tọ́lẹ̀ ti báyìí àti ìfẹ́ lára ti fẹ́ lára ló máa jáde ẹ̀ ẹ̀ lágbájọ́ gbọ́dọ̀ mú ọ̀ká fẹ́ fún àti ìfẹ́ kí ló dé tọ́ṣẹ́ tọ́ṣẹ́ rẹ̀ Ah. Kí là ń kàn jẹ́ léyìí? Alábi Musa bèrè kò bèrè àdírẹ́sì wọn. Àwọn iná wa ń sọ pé ọkùnrin tó ràn wá lọ́wọ́ yìí. Ìlọ́bìnrin. ń bí ìsìn yìí náà, olújókòó sábẹ́ gbìyẹn nọba tiẹnẹ wọn mọdẹ girigiri ọba sáré balẹ̀ lọ. Màkàlà. Wọ́n fáwọn náà bí Musa jókòó sábẹ́ gíga kan ìgbà tí wọ́n délé. Màjá tí ó ìṣìdáhùn máa tàbí àlàáfíà. Ẹ̀dẹ̀ wọn fáwọn ẹ̀rọ Musa àdúrà ní gbogbo ọ̀rọ̀ jẹ́, ó ṣàti jẹ́ ọlọ́run ọlọ́run tọ̀. Inú ilé máa ń bá ìdáyìlá ìyàmí ìrìn fàfihàn. Ọlọ́run jọ, ìkẹ́ tí ọlẹ́ ní mímẹ̀ lágbára mi ní kankan ọ̀ bó ṣe ń ṣàánú mi kúnmílọ́ọ̀dún máa ṣe rí ìṣẹ̀mí ìlú rọrùn ó ṣàjókòó ń bẹ̀ ń ronú ṣàdúrà ń bẹ ọlọ́run ìkànnà àwọn obìnrin yìí bá jẹ́. ja'atuhu ihdahuma tamshi ala sihra. ẹ wá wo obìnrin rere tó wá rí ọkùnrin rere ó wá jíṣẹ́ fún ọkùnrin rẹ̀ bàbá rẹ̀ ẹran sí ànábì Mùsá ó wá wá ó dé ìhìjáhùmá ìkan náà obìnrin méjì ẹ̀kan yẹn náà ni ọ̀ tẹ̀mù sí aláṣẹ̀hìyà ó wá dé tìtìjú tìtìjú lẹ́ni tí ń dojú bolẹ̀ tó rọra ń bọ̀ kó máa bọ̀ kó máa wá catwalk kó máa bọ̀ fún wọn rí kó máa sojú báyìí wọn á nílò gbogbo báyìí lọ́pọ̀lọpọ̀ yẹn ní fìtínà táwọn obìnrin mi máa rìn sọkùnrin lọ́rùn sọ fi ń kọkùnrin sínú wàhálà torí ọkùnrin náà máa bẹ̀rẹ̀ sí spad yáà aláìní rònà ọkùnrin tọkùnrin mi bá rí obìnrin báyìí orí àwa dàrú kò ní mọ̀ nǹkan ní ìmọ̀ gọ́dà ń tójú kọsẹ́ pẹ́ tó ń bá sọ̀rọ̀ ní a tún máa tàpọ̀ ẹ̀ pé túndé ìwọ ni wọ́n bá wí ah, kí ló sọ náà arábìnrin yìí ṣe ti tẹ̀mí ní aláṣẹ ẹ̀yà. Àbí máa ń pass message fáwọn ìjọba ẹ̀ ń pariwo rẹ́pì rẹ́pì ò lè sọ́ọ̀pù kì í ṣe pè àyàfi táwọn kọ́kọ́ bá kọ́kọ́ sọ́ọ̀pù náà. Ìwọ̀kuwọ̀ táwọn obìnrin náà ń wọ̀ láàrin ìlú fìtínà ní fáwọn ọkùnrin ó kéré náà ọkùnrin tó lè wọlé ẹ̀kan kókó ojú kúrò. Ìjọba yìí ló máa gbọ́ obìnrin tó bá gbẹ́sì yìí ló máa gbọ́ yẹn àbọ́kùnrin tó gbẹ́sì yìí ló máa gbọ́ pé tó bá ṣe fojú kọ lẹ́ẹ̀kíní ọlọ́nkùn ẹni yẹn mọ́mọ́ ni tó bá tún ó dànà sí kí ṣe gbogbo ọkùnrin ọkùnrin mi àwọ̀ kọ́ náà tún tẹ̀lé ọ kọ́dà lè lórí fóònù rẹ̀ gbogbo ìlú obìnrin arábìnrin yìí dé pẹ̀lú tìjú ọwá bá anábì Musa alẹ́gbẹ̀sọ́lá kí ló wá sọ fún kí ṣe pé wá kéré ẹ̀bà anábì Musa lọ́rùn kí ṣe tó wá ń fira rẹ̀ lé anábì Musa kiri o pétélé yóò bá lè jọ pé ẹni kí lè jálé ẹni ìrònú obìnrin mi tún nìyẹn. Fọlá wàlọ́hì máa fi àìsí xọ́ìrọ̀ wàlá dùnìyà ìbá bàbá àlàyà o. Ìkànnì náà wọ́n jọ̀gbọ́n náà ní eré tó ti lọ́ọ́ ní fọlá máa fi. Máa fi àìsí xọ́ìrọ̀ wọ́n ni mo fi ọlọ́wọ̀n bá búra kò dáadáa kan nínú ìṣẹ̀lẹ̀ ìgbésí ayé ẹ̀dá. máa tẹ̀lé ayé ìṣe kọ́ ìrún. ẹni yóò ra ayé eré kò rí lò. wàlá dúnìyà ìbá bàbá àlàkàyà o. ẹni kò sí nínú èèyàn kan tó wáyé wá gbádùn. wàlá dúnìyà. kò dẹ̀ sí ní obìnrin wa wọ́ṣọ́ wa fún mọ́ra pínpínpín إذا لم تخش عاقبة الليالي ولم تستعف فاصنع ما تشاء ولم تستحي فاصنع ما تشاء أفوينا إذا لم تخش عاقبة الليالي أورونا باولا سبطان رجفاري عاقبة الليالي أرقوا ìrọ̀lẹ́ ni ló jàjù wọ́n ti bàtà ìlà ẹlọ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ níwọ̀kú oníṣekúṣe òní ẹ fún ọlógún ọdún kọjọ orí wọn tẹ́lẹ̀ wọn bá gùn ah. ẹlọ́wọ̀ wọn gbà tó bá dásìkò gbà náà ẹ̀kẹ́ gbogbo tí wọ́n fún pákéjì ní ìsìn gbogbo àti ti gí ẹgì ẹ. wọ́n ti bàtà ìlà yàlẹ́ kò ní dọ́gba mọ́. الله أكبر إذا لم تغدر واتي الصايا عاجبة الليالي آه نرى انتيت وما قد أكد أكوكم في فوبا ولا رأى إذا لم تخشى وانا وباتي قايا باولا تبو صايا عاجبة الليالي ولم تستاي فاصنع ما تشاء سودة تنتجو فاصنع ما تشاء ما تشاء ولم تستاي فاصنع ما تشاء bó ṣe kan ọkùnrin náà ló kan obìnrin bó ṣe kan obìnrin náà ló kan ọkùnrin bó ṣe kan tó sí níyàwó náà ló tó sì jẹ́ ọ̀dọ́ ẹjá ní tìjú káàkiri tìjú kó ṣe sí wa. wàdá àtìhù ìṣẹ́dáhù máa tàbí sí àlàáfíà ìrọ̀kọ́ láti náà bí yẹ̀dẹ̀rún kakwa ayẹyẹ ka tuntun kafe juru ni ayẹyẹ laarọ ye kafe kuwa ni ka se ka se arábìnrin wa ń sọ fún ànábì Mùsá yìí pé tẹ́rẹ́fẹ́ sọ́rọ̀ ń sọ bí ní kó jẹ́ wá bá aláṣàhíyà ó dín ní tìtìjú tìtìjú ó rẹjú rẹ̀ ń lè rọra rìn bọ̀ tó máa tó sókè ẹ̀dẹ̀mọ́ gómìnà tó ti jú wá bá ní tí a fẹ́ bá sọ̀rọ̀ tó ti ṣe báyìí tọkùnrin náà ti ẹ̀wọ̀n ojú ẹ̀ tọkànjọ́ ń kọra wọn ìtìjú nìyẹn ó ti wà tipẹ́ kámákàmá rọjúmọ́ obìnrin máa wojú rí àbí náà kàn wá jẹ tó wá dúró gbogbo tó wá ń wọ ọkùnrin lójú báyìí tó fẹ́ lè súnmọ́ tó fẹ́ lè fi kan ní láì ṣe ìyàwó rẹ̀ ó dé ó wá ń sọ fún pé. inna abi yad'u. sẹ́rí kókò tí ẹ̀ bá rojọ́ sọ pé sọ pé ah, bros ẹṣẹ́ kan o èdè tí báwo ni ṣé ẹwà ó ti ń gbé iṣá àti òṣìṣá èdè tí kò ń gbé ilé abẹ kan in fact mo rí ilẹ̀ àfikẹ́ ti tẹ́ ṣe yẹn o ìrèbè ọpọlọ àbí mo lè jóbo sí i. tẹ́tí wá jẹun báyìí àbí kíba yín tẹ́tí drinks tẹ̀lé mu kò sí ẹ̀ bá rọ́jà kankan ó wá délé fa mẹ́sẹ́jì bàbá rẹ̀ torí àwọn ọmọ rẹ̀ làwọn ọmọ náà bọ́ṣẹ́ ń délé báyìí ni wọ́n sọ fún bàbá wọn dájú ah, ah, ibi tá a máa ti lọ ṣègbìlẹ̀ ẹ̀rí kó yá wa tàbí dìde èrò kú mẹ́rẹ́ ah, àwọn ọkùnrin kan kú ẹran wá sí odò àbáàlẹ́ tí wá ṣe aláàánú kan máa ní arákùnrin kan máa ní òun ló máa tún ti wà àti ẹ̀mọ́rí ní ti ẹ̀rí rí nílùú yàbí wọ́n rí rí ní àmíràn rí rí ológun ẹran wa lókun bá wa lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí bá ṣe bẹ̀rẹ̀ bá ṣe ń bọ̀ o láti tètè dé o olú jẹ́ ká o ń bolo ọkùnrin a ibi abẹ́ ìbòjì kan ló lọ jókòó sí ó yá wo tètè wá lọ lọ́jọ́ قالت إن أبي يدعوك ọkàn jíṣẹ́ fún anábì Musa ni pé inna inna abi yad'uka dájì ní pè yín. ìyẹn jẹ́ Báà mi ni ẹ wá. Adìyẹ dẹ̀rùn kà. Bàbá mi pẹ́kẹ́ ẹ wá wọ náà fẹ́ rí ọ̀pọ̀ àwọn fẹ́ rí yín. Inna adìyẹ dẹ̀rùn kà. Arábìnrin bá sọ fún Anábì Musa pé dájú òun ní àwọn nípò káàtà sí fáwọn fẹ́ mọ́. Lèyẹ jẹ́ kí yàtọ̀ àjírọ̀ máa sàkọ́ ìtàlà náà bọ̀dùn ṣe pé bóyá wọ́n sọ ṣe ti pé bóyá ẹ̀ṣà burú fún wa o kọkànlélè balẹ̀ ọ̀ṣẹ́ wọn fẹ́ ń síbẹ̀rù wà ṣùgbọ́n lọ mọ̀ ọmọ ní kí wọ́n fi gbóló yẹn kú. kọ́kà anáde mú sábà fi balẹ̀. ajira máa. torí ń sákiri tẹ́lẹ̀ ni. ó wá ń sọ fún pé wọn tí bàbá mi fi ní ẹ wá ni pé wọ́n fẹ́ wọ́n fẹ́ compensate yín. wọ́n fẹ́ wọ́n yí lẹ́sàn dáadáa tẹ́ ẹ̀ fún wa. nítorí omi tẹ́ bá wa ṣètò rẹ̀ fáwọn nǹkan ọ̀sìn wa ìgbà tá a fún wọn náà fẹ́ rí ń tí náà wá ń bí ìrọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ kí wá lórúkọ ó ní ọ̀dọ́dá Tani bàbá yín. Ànábì Mùsá rẹ̀ kàn dìde bẹ́ẹ̀. Ó dẹ̀ yọjú sí bàbá rẹ̀. Falamma ja'ahu wa qassa alayhi al-qasas qala la takhaf. Bàtà Ànábì Mùsá dé bẹ̀. Falamma ja'ahu. Ìgbà tó dọ́dọ̀ bàbá àwọn arábìnrin méjì yìí. Wa qassa alayhi al-qasas. Wa qassa alayhi Ànábì Mùsá bá narí sí ètò gbèsè ayé rẹ̀ ní tó ti bẹ̀rẹ̀ mú tó gbédé lu ibi tó wà yìí mọ̀díyánù tó wà bó ń ṣe rìnrìn àjò gbogbo ìṣẹ̀lẹ̀ pátá láìjọ̀kan láìjọyọ̀ kanlẹ̀. kódà ó sọ́dé di àwọn tó làjà òun tí kan jáde láyé àti tó sínú kọ̀ọ̀n tán làjà àti bẹ́ẹ̀ nìkan ti wá sọ fún un pé wọ́n ti pa ẹnu kan fẹ́ pa wọn o láìpọ̀ ó ti wà sírísì báyìí o gbogbo ẹ̀ pátá àti títí láti fi ń pa wọ́n lù gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ títí di ìtọ́nà tí tó mọ̀ gbogbo ẹ̀ ló ní alẹ́ ti fara kùn rè ṣé àwọn pé tó bá jẹ́ ìrìn àjẹ́ ìyìn èèyàn àwọn ìpè alákòóbalẹ̀ eléyìí o eléyìí ò nílè tí ó tòsí ni o tó ń wá kiri wọ́n tẹ̀lé eléyìí o ṣé àwọn pé ó kéré èèyàn tó lè akọmọdé ti rí èèyàn bẹ́ẹ̀ Ẹgbọ́n sárakùnrin yìí sọ. Kọ́lá látàkùn. Ṣé kò jù báyìí náà lọ? Látàkùn. Má jàyà, má bẹ̀rù. Látàkùn. Má bẹ̀rù ṣe tí wọ́. Nàjà ó. Kọ́kàn balẹ̀. Nàjà ó tàmínà lọ́pàá omi bọ́ọ̀lì mi. Kọ́dà kò sọ fún mi pé wàhálà. Ẹ̀wọ̀ kẹ́lìmọ̀ tó lò, nàjà ó Nàjà ó Ó ní ilé ìdíje past gbogbo ètò ń sọ yẹn ìyẹn ti lọ wọ́n ti là báyìí ẹ̀mí náà ń fi alákọ̀ọ́balẹ̀ pé wọ́n náà ti wá là báyìí. ọlọ́run ti kú ẹyọ ìṣòro rẹ lọ́dọ̀ àwọn tán náà fẹ́ pa ẹ̀yẹn ó ti sùn. anábì musa kọ́ ló lọ́bì o. bọ́pọ̀lọpọ̀ àwọn ní olóṣèlú mi lónìí tó bá ti hùwà burúkú tó balẹ̀ jẹ́ ayàtáré ti kàmù pé ó ti jalè kówó jẹ́ a ní ẹ̀wò tí wọ́n ní yáá ti lọ sínú pàtí àwọn àwọn orúlé pàtí báyìí tó bá ti di kàmù sọ́dọ̀ wọn tó ní ti kíní kan dárúkọ dárúkọ náà torí orílẹ̀-èdè wa ní kọ́kọ́ náà ti ń ṣòṣèlú orílẹ̀-èdè wa ní kọ́kọ́ náà ti ṣùgbọ́n ṣèlú àwọn géèmù tó wà ní òṣèlú là ń sọ yìí ẹni tó bá ní òní bẹ̀ kó jáde kó wá dìbẹ́ǹdì òṣèlú. àyà àdìkáàpù sí ọ̀ndọ̀dọ̀ yìí àdìkáàpù sí ruling party àwọn tó wà níjọba alágbára lọ́wọ́ àwọn alágbáyà ti di káàpá kéèsì yẹn ti bàjẹ́ ó dẹ̀ bàjẹ́ ìyẹn lóòótọ́ o torí bó ṣe ń débẹ̀ báyìí àwọn ẹ̀ náà sọ pé yọ̀ kò dẹ̀kú sí báre dàzọ́ ní lóṣèlú báre dàbí ní náà ni ẹ̀sìn bá ń sọ jọ nígbà náà ń bú wa ọgbà pé kan ẹ̀wú àbẹ̀ṣẹ́wọ̀n kò ṣe lè àjọ ṣe àwọyẹ iná ẹ̀wà billion ni owó yẹn ló dẹ̀ wá pọ̀ náà bẹ̀rẹ̀ àánà fẹ́ afẹ́ fún ẹ̀ láìpẹ́ ayé fún ẹ̀ lajì yẹn àmọ̀dẹ̀dìdá àmọ̀dẹ̀dìdá ráyìn bàbá wa ní kéèkì yẹn àtẹ́jú tó wà ń bẹ̀ wà la ní a lè gbé kó ń bẹ̀ lọ́la kágbẹ́ lómi ìdílé ìyá bá dojú ẹjọ́ rú ọ̀rọ̀ wa bùṣe sáfọkàn balẹ̀ ah aláhàtúbà wàláhì fún wa ṣe ń ṣòṣèlú ayé rèé o ní ní ti nàìjíríà o bí wọ́n ṣe ń ṣe òṣèlú ayé rèé o ṣùgbọ́n tí yẹn bá ṣe bẹ́ẹ̀ Tọ́dà rúkọ́ ti ṣe wọn ti mú jẹ. Látọ́bìlì máa ń na ìlà kó dàmú kó jẹ́ jìra. Afáwa yìí ni wọ́n máa ṣàbòsí tí wọ́n bá wà nípò agbára. Látọ́bìlì máa ń nà. Àṣegbé ò máa sí, má máa ṣàbòsí fáwọn èèyàn. Látọ́bìlì máa ń na ìlà kó dàmú kó jẹ́ jìra. Owó aráàlú àwọn kan wá kó tọ́rọ́ dẹ̀ ti wá sọ pé òun ti darapọ̀ pẹ̀lú ẹ̀yin ló bá lọ bẹ́ẹ̀. látẹ̀bí ìmánná ẹ má má ṣàbò sí i. látẹ̀bí ìmánná. ìrọ̀ àmọ́ fún ìṣòro. kóńtà mọ́ kóńtà dẹ̀ra. gbogbo àti bàbá wà nípò agbára tó ní kápá lórí nǹkan má ṣàbò sí fáwọn èèyàn. àbúrò yẹrù jí wọn kò bá o ìlànà dání. ọfọwọ́ yìí ní ìtòrí pé lábòsí ìyẹ́rì jí ọ̀kọ̀ àtúbọ̀tán rẹ̀ máa ń padà sí ìdí àbámọ̀ ní. fàásùlùmù ẹrù jẹ́ ọkọ̀ bá ọ̀ ìlànà dání. ló fà tó fi jẹ́ pé kan náà àwọn ọ̀jọ̀gbọ́n náà ń lẹ Yorùbá náà ń bí náà máa ń kọ́ lónìí pé wọ́n ní ẹ̀yin tẹ́yìn ìjọba ẹ̀ máa má jẹ́ ó bàjẹ́ o. Èyí tẹ́yìn sí ìjọba ẹ̀ máa má jẹ́ ó bàjẹ́. tó bá bàjẹ́ ńgbà tí ayé ò ní gbàgbé o. tó bá bàjẹ́ ńgbà tí ayé ò ní gbàgbé. àwọn tí wọ́n ń ṣe gangan tó wà ń di rẹ̀ wọ́n ṣe ń fìjọba wa wọ́n ṣe ń sábà fi ìdarí àwọn èèyàn nílùú tí wọ́n fi ń palẹ̀ owó mọ́ ẹni tó ń bá dẹ̀ ti rò pé òun mọ̀rọ̀ sọ ìdáláhá. Fáàlùmùyẹ́rì ti hàn kò bá òyìn lánàá dání. Wọ́n dẹ̀ wá wàhálà kan sí lẹ́sẹ̀. Sànáàmù àìnà ká wáyé máa sì ló mú mọ́ sẹ́bí hàn. Àwọn wá rò pé àwọn ń sàsùn ọrùn nínú Wọ́n lọ ọlá wọ́n jẹun tó wọ́n wọ́n gun mọ́tò tó wọ́n. Sàdá àbọ̀ àìná. Wọ́n wọ́n hàn wọ́n kó ní kí lóṣù obìnrin. Sàdá àìná ká. Àwọn rò pa àwọn ti sùn sàwọn. Wọ́n ní Màfẹ́lú mọ̀mọ́ jẹ̀bi hàn. Ìgbà ni tí wọ́n bànú jẹ́, aráàlú tí ó sùn bá dùn, tẹ̀fọ̀n ò jẹun fún. Wọ́n ní Màfẹ́lú mọ̀mọ́ jẹ̀bi hàn. Tí wọ́n rí náà lò tí wọ́n rí títí gidi gbà. Wọ́n ní Màfẹ́lú mọ̀mọ́ jẹ̀bi hàn. Tí wọ́n rí ọ gidi lò tí wọ́n dúró pé àwọn èèyàn wọn lọ́sọ̀ títà tí gbogbo ètò ìgbésí ayé táwọn èèyàn ló gbájú. sàlámù àìnà kàwáyé màbìlú mọ̀mọ́ tẹ̀bí hàn. àwọn wa jíròrò wa ọlọ́run wà àìnà wà nílá ni. Kí n gbogbo èèyàn lè lè máa mú wára tó lè máa ṣàdúrà, àwọn ká dúrà máa gbé wọn ṣe pè ní. Yẹ̀dí òun alẹ́ ìta. Ṣé a máa fi ọlọ́run lé wọn lórí? Yẹ̀dí òun alẹ́ ìta. Ó wá ń ṣépè fún wọn tọ̀sán tòru pé, ah, àwọn kan lọ́dẹ̀ wà ní lọ́dẹ̀ sọ pọ́lọ̀ wọn bá kẹ́ wa nílùú wa. Yẹ̀dí òun alẹ́ ìta. Wọ́n náà lówó lọ́wọ́ gan. Yẹ̀dí òun alẹ́ ìta. Àwọn kan lọ́dẹ̀ wà ń di rẹ̀ lọ́dẹ̀ ń ṣe wá báyìí. Yẹ̀dí tún lọ ra àwọn ọkọ̀ iye báyìí. Lẹ́lẹ́ wọn àlẹ́gà. Láwọn olùgbé tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀. Lẹ́lẹ́ wọn àlẹ́gà. Ọ̀lá ìgbò orílẹ̀-èdè gidi wa ni. Yẹ̀dí wọn àlẹ́gà. Àwa rọ́kú gan. Yẹ̀dí wọn àlẹ́gà. Bọ́ọ̀sì ni bọ́ọ̀sì àríṣẹ́ bọ́ọ̀sì lẹ́sìn. Wọ́n ní kí n kú bọ̀rọ̀. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rọ́kú. Yẹ̀dí wọn àlẹ́gà. Kòró kan lọ́ra pálá wọlé. Yẹ̀dí wọn Nígbà tó náà rí kó tó ń bá pẹ́ bí rí ìyá jẹ. Yẹ̀dí ó, àlè ìjà wa عين الله لمتنمي wọ́n máa tẹ ọlọ́run. وعين الله لمتنمي. ọlọ́run ọba tó dẹ̀ ń rí ẹ̀dá ọba tí kì í sùn táàánú rẹ̀ òdúgbòǹgbà kankan àwa gbàdúrà ẹni tí wọ́n ṣàbòsí fún lórí alábòsí ó wá lè dàbí ìgbà tó pẹ́ ó lè dàbí ìgbà tó jìn pé iná lọ́ha la yóò mọ̀lẹ́ lè zọ́ọ̀lì mi hàtà ìdá ọ̀kọ́dọ̀hù lọ́wọ́ anábì ní ọlọ́run a máa dálábò sílẹ̀ kẹ́ nǹkan rẹ̀ a máa pọ́ bá a máa ṣe fà rí pé kílẹ̀ ń sọ a jẹ́ ń yà àgbàgbé sẹ́wọ̀n àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá àwọn ọjà lónìí àtà ìlà àkọ́dà oó lámẹ́ òfìlẹ́ sí hù kódà tó pọ̀ ọ̀nà tó kù láyé àárẹ̀ ni wọ́n fi ń lò gba wọ́n ti pílẹ̀sì wọn àwọn drug tán ọ̀gbọ́dọ̀ máa lò Allahu akbar Anabi Mùsá alayhi salatu wassalam bàbá yìí náà gbogbo ìtàn tó sọ fún wa yìí bó ṣe ló ṣẹlẹ̀ yìí àbùkátà sí káwa náà rẹ̀ kíwẹ̀ mo jẹ́ta nínà lẹ́pọ̀ omi zọ́ọ̀lì àwọn alábòsí àwọn alábòsí tí wọ́n kojú rẹ̀ hàn máa bó yẹn tí wọ́n lé ẹ kiri pọ̀n fẹ́ pa ẹ̀yẹn wọ́n lé ẹ wá bọ́lá ni o ti wá làbá ìkúrò lọ́dọ̀ àwọn alábòsí yẹn fọkàn rẹ̀ balẹ̀ sẹ́wọ̀n wípé tí àkan bá rò pé òun jẹba kan bè kan kó máa ronú wípé ẹlòmíì náà tún jẹba kan bò mí o kùránù náà ò tó bẹ̀ kó já kó kọmọ ogun lẹ́yìn kó lóun bọ̀ ní mọ́díyàn gbogbo bí tọ́lá rẹ̀ ma wọn náà ló kó ta kó dúró kó rọra máa lọ láàrẹ̀ ní mísírọ̀ ṣàpé ńgbà táwọn orílẹ̀-èdè yìí bá fẹ́ tán alọ́tọ́jà orílẹ̀-èdè kan ti wọ́n ah, ní wọ́pẹ́ pẹ̀lú táwọn anílágbára yìí àwọn abojú kéré orílẹ̀-èdè yìí àwọn alọ́tọ́jà wọn àwọn náà ní ẹ̀ ó yà wàhálà wa ṣẹlẹ̀ ẹ ṣàǹkọ́ káàkiri tó ṣẹlẹ̀ lágbàáyé ẹ̀rà àwọn orílẹ̀-èdè láwọn Amẹ́ríkà ọ̀rẹ́ kí wọ́n gbé rí ẹni bá àwọn náà ti sọ fún ọ pé ẹ̀yẹ wa ó yẹ jájọ tọ́ra wa ó yá ń olókèrè 16 ẹ̀yẹ mọ̀pá agan ní lọ́wọ́ ń bí àwọn olú mi náà dẹ̀ wà láyé tí nǹkan wà lọ́wọ́ wọn àwọn náà ní àwọn ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyàn gbọ́dọ̀ rò pé jẹ́ bá kan kéèyàn máa rò pé àwọn ẹlòmíì náà jẹ́ bá níyàn fìràánù lágbára pariwo ọlá tí ò pariwo bàbá tó ní káwọn ọmọ kó ẹran lọ ẹgbẹ́ ọlọ́lá tí ò pariwo ní tukọ̀ rọra ń yọjẹ ṣùgbọ́n fún ẹ balẹ̀ pé ah, ah, ah, kí ló ń pọ̀ nínú yìí ìwọ́n tó ṣọmọlúwà yóò tó dá tó yìí náà ọ̀gá náà fẹ́ pa ẹ́ kódà mú sọ fún ẹsẹ́ ọkọ̀ tó tẹ́sí bìrì pé nàìjíríà ni ká wá ṣe báyìí ẹ afáà láti wá fẹ́ ṣe báyìí ọ̀dọ́ wọn fẹ́ gbé bàbá yìí. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti dá lóhùn pé wọ ó ti bọ́ lọ́wọ́ wọn kí ló wá ṣẹlẹ̀ أما تسواجي لوري تسليني تسنبو إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد